òpè méjì láti máa rí ìmọ́lẹ̀ láti máa mú lọ ẹ̀ka tọ̀ èwo yóò sì ẹ̀ka rẹ̀ sí. ọlọ́run ti àwọn ẹgbẹ́ àná ìṣòro àríwá rẹ̀ fẹ́lẹ́ nípa àtijọ́ ẹjọ́ máa ń lọ sí ilé ẹ̀sìn ọlọ́run wa títí ìjọ ìgbà àgbéyà. anábìyẹ kú ẹ̀sìn tọ́lá wọn bá ṣe agbátẹrù rẹ̀ tí wọ́n ń bá iṣẹ́ yìí lọ ní òru àti lọ́sàn-án kò sì ní yé tẹlẹ bẹ́ẹ̀ títí tó fi gbà pé à. kí ló mú gẹ̀ẹ́sì sáàmù yàtọ̀ gánà ni kí ló sì mú gẹ̀ẹ́sì lọ́dọ̀ ọlọ́run wa yàtọ̀ sí gbogbo lànà ní káwọn èèyàn máa ń tẹ̀lé. ìdí ni kí ọlọ́run wa lẹ́dà ọ̀nà ni wọ́n kúlẹ̀ àrẹ ní olúwa gbogbo àgbáńlá yìí olúwa gbogbo àgbáńlá yìí tó tẹ̀lé agbogbo nǹkan tó ti pín nǹkan kan kò tẹ̀lé àti ẹ̀ ọba tó ní gbogbo nǹkan tó ṣe é pé nǹkan kankan ló ní òun ọba tó ṣe é pọ̀ lóní ìkápá lórí gbogbo nǹkan tó ṣe pé nǹkan kan ní ìkápá lórí ìjẹ ọlọ́run ọba yìí òun ló ní òun sí ẹ̀sà Islam kó máa jẹ́ ẹ̀sìn fún wa al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ọlọ́run ọba yìí lónìí mo ti fi ẹ̀sìn yẹn fún mo ti pé ìdára mi lórí mo sì wá yọ ní Islam kọ́ máa jẹ́ ìsìnkú yín olúwa táwa ń sìn olúwa gbogbo àgbáńlá yìí olúwa tó tẹ̀dá fún tó tẹ̀dá dúró olúwa tó so yé pé nǹkan kan ọ̀bọ lábẹ́ pé ẹ̀rú ló jẹ́ fún mi nǹkan kan ọ̀bọ lábẹ́ pé ọlọ́mọba yìí ló dáa òun làwa ń sìn gbogbo nǹkan pátá yálà ẹni tó gbà àtẹni gbà ẹni tó fẹ́ àtẹni fẹ́ ẹ̀dá la jẹ́ fún ọlọ́run wa tó dá wa ọba tó fi ẹ̀sìn islam náà ṣe sí gbogbo àgbà ńlá yìí. àwọn òní olúwa mi kí wàá tuntun ọlọ́run ẹlẹ́dàá wa àwọn alẹ́nu mi ìta gbọ́dọ̀ tó ti fún dáa tuntun olúwa tó ṣe dá wa ẹ̀sìn tó sì ní ká máa fi jọ́sìn fún náà ní alẹ́sìlám ìlọ́kàn làbí fi jọ́sìn fún ọlọ́run bá ní olè àrùn omi rọ́bì náà sọ ìwà àtẹnudẹ bá àtẹnudẹ fi yọ sọ yìí kọlọ ọba kọlọ dáhùn káwá rí abẹ sọmọ bàbá rẹ yọ máa gbé eléyìí náà ọba tó ṣẹlẹ̀ àwọn oní àwọn ọba tó lọrọ ọba tó ṣe pé kò ní ọba kan ọba tó ṣe pé láì jọ́sìn fún kò sí ọ̀nà tí yẹn lè gbà láti torí rẹ ọba tó ṣe pé ẹni tí ń jọ́sìn fún nìkan àwọn nìkan ló rà lùdọ́ náà wọ̀ ọlọ́mọba tó ṣe mímí ló rẹ lọ́kàn ní ẹni tó rà lùdọ́ náà wọ̀ ọlọ́mọba tó ń jọ́sìn fún yín báyìí òun náà tún ní mẹ́lìkì náà òun lọ́ba tó ṣe é pé òun ló ní ìkápá lórí àwọn èèyàn òun ló ní wá àdára wa ni ọlọ́run ọba ló ní wá àní ọba mi ìlú yàtọ̀ sọ́lọ́ àlẹ́lẹ́dá mi ìlú yàtọ̀ sọ́lọ́ kò sẹ́lómi tó ní ìkápá lórí wa àbí ọlọ́run ọlọ́ni mẹ́lìkì náà olùwà ọba àwọn èèyàn ọba àwọn èèyàn ọlọ́run ọba lọ́ba gbogbo àwọn ẹ̀yọ́ tó tẹ́ lọ́ba ìnagijẹ lásán ni títí gbà wo. tẹ̀lé títí ìgbà tí wọ́n fi wọ́n fi tí kò fi mú wọn kó kò ní àbí títí wọ́n fi rọ̀ wọ́n lóye ṣùgbọ́n lọ́wọ́ bá òun náà lọ́ba tó ṣe pé òun náà lọ́ba láíláí òun náà lọ́ba tó ṣe pé tíjọba rẹ̀ ò ní tíjọba ò sì lópin òun náà ní ọba wa ọlọ́wọ́n òun là wá sí ọlọ́wọ́n ìrẹ́ òun tó ní ọ̀hún lálórí wọn bí kí wọ́n máa jọ́sìn tó lọ́mìí kan tó wọ́n sì máa tẹ̀lé ìgbà kan tó wọ́n pẹ̀lú. àwọn ènìyàn ọlọ́run fi tó yàtọ̀ sí ọlọ́run òun náà lọ́ba tó ní wa olólọ́run lórí wa òun náà láti jọ́sìn fún ọlọ́ni ìrẹ́ ìrìnà ọlọ́run àwọn èèyàn òun là jọ́sìn fún. tó wá ní kàmí tó náà gẹ́gẹ́ bí ọlọ́run bẹ́ẹ̀ lọ́dà wa yìí tó ń jọ lu àkúta ni tó ní kàmí tó náà jọ lu kápá lórí àwọn èèyàn tó ní kàmí tọ́jọ́ lọ́ọ̀ fáwọn ìdí ni yóò fi máa yé wọn náà kó máa yọ yíké ilé islam lẹ́sìn tó kó nǹkan tó bá yàtọ̀ sí islam kì í sọ̀nà rárá yìí. torí islam yìí lọ́wọ́ wọn ti sọ alukur'an kalẹ̀ alukur'an tó jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn tó sì jẹ́ olùsàlàyé yíké nípa gbogbo táwọn èèyàn ti ń ṣe yapa ẹnu nípa rẹ̀ ojú òye wọn tí wọ́n ń ṣe yapa ẹnu nípa rẹ̀ tí wọ́n ń bẹ nínú òkùnkùn nípa rẹ̀ tí wọ́n ọmọ báwo ni ọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ pé gbogbo tí máa ń dọ̀ lójú gbé wá ìsìláàmù ọ̀sàlàyé rẹ̀ fún ọ gbogbo tí ò bá yọ yéké máa mú bọ̀ wá sọ́dọ̀ ìsìláàmù ìsìláàmù ọ̀yàn nàná rẹ̀ fún ọ ní شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان oṣù ramadan ti fa sọ alukurani kalẹ̀ nínú ẹ èèyàn olùsí àlàyé yéké ló ti jẹ nípa kíni ìmọ̀nà bákan náà olùsè ìpínyà ló jẹ́ láàrin kí lòdòdó àti kí ní ìbàjẹ́ ìsìláàmù yìí olóyè àlùkò náà ìtọ́ ọba wa ní mi tọ́dàbí àlùkò náà lápò gbé jáde já o nǹkan mi tí ọba ní tọ́dàbí àlùkò gbé jáde já o kama bá Qur'an ní ìgbà yìí láti dọ́tọ́ náà bá ti sọ̀kalẹ̀ bó ti ṣe sọ̀kalẹ̀ náà níbẹ̀ títí tó fi di òní ní nǹkan kan yí padà nínú ẹ̀ àfikún àwọn náà àdínkù ọ̀gbà wọn ò sì fi ọ̀rọ̀ fẹsíwájú wọn bà fẹsẹ̀yìn yàtọ̀ sí bí ọlọ́run bá ti ṣe sọ̀kalẹ̀ láti dọ́tọ́ náà ti sọ̀kalẹ̀ ó ti lé ní ẹgbẹ̀rún kan náà ti sọ̀kalẹ̀ ó ti lé ní ẹgbẹ̀rún kan náà ti ọgọ́rùn mẹ́rin tọ́lọ́run bá ti sọ̀kalẹ̀ bọ́lọ́run bá ti ṣe sọ̀kalẹ̀ rọ́gbọ̀n kọ́ríyà bẹ́ẹ̀ náà lọ́wọ́ àti tídòdò ní tútù rẹ̀ yàtọ̀ sáwọn òwe mi eléyìí táwọn èèyàn ń gbé ká lórúkọ pé ìwọ ọlọ́run oríṣiríṣi àdínkù oríṣiríṣi àfikún oríṣiríṣi àyọkúrò lóríṣiríṣi níjọba ti rí púpọ̀ báwọn láàmú wọn yọ dànù ètò bàbá wọn láàmú wọn fi kún ó sì máa pe gbogbo ẹ̀ náà ní the word of God bóò ló ti jẹ́ word of God nígbà tó yẹ pé ẹ̀yin lẹ́ ń kọ́ ọ̀bọ̀ ẹ̀yin lẹ́ ń tojú bọ̀ ẹ̀yin lẹ́ ń sàfojú lẹ́ ń hojú ma lẹ́ ń dín tí ò bá yín láàmú ẹ̀ ń sì ń fi tó wù ẹ̀ ń dàálù ẹ̀ wá pè lọ́rọ̀ lọ bóò ló ti fẹ́ jọ́rọ̀ lọ náà ló ti kún fásitì ló fi kún kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ tó ti pọ̀ takora wọn ó lè rí wọ eléyìí náà Al-Qur'an ìpèníjà lélẹ́yìí wọn náà ka Al-Qur'an ní ìwòkọ́ ọmọ tí ń bẹ́ẹ̀ nú ẹ̀. torí Islam yìí lọ́lọ́run ti rán nígbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ti funfun ọ̀ràn sí dúdú ọ̀ràn sí kúkúrú ọ̀ràn sí gíga ọ̀ràn sí àwọn ọ̀jọ̀gbọ́n ó sì ràn sí àwọn òmùgọ̀ ọ̀ràn sí àwọn olóye ó sì ràn sí àwọn tí làákà ìtìwọ̀n náà tó kù díẹ̀ káàtó kò sẹ́ni tó lọ́wọ́ ránà bí sí alọ́nà sáwọn èèyàn ó tún ránà sáwọn àlùjànnú. ọlọ́ni wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira walakinna akthara an-nasi la ya'lamun. àwòrán wa Nabi sallallahu alaihi wasallam àyàfi sáwọn èèyàn lápapọ̀ kó lè bá àjọlù fún ni ní ròdùn kó o sì jọlù kìlọ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn tó pọ̀jù nínú àwọn èèyàn walakin akthara an-nasi la ya'lamun èyí tó pọ̀jù nínú àwọn èèyàn wọn ò mọ̀ yìí pé níṣẹ́ lọ́lọ́run náà lẹ́bi sí gbogbo àgbáńlá yìí kì í sàwọn èèyàn kan yàtọ̀ sáwọn èèyàn kan lọ́lọ́run náà ṣe tí ẹ yàtọ̀ sí gbogbo àwọn òjíṣẹ́ tó ti síwájú gbogbo òjíṣẹ́ kọ̀ọ̀kan ní òjíṣẹ́ tó ti síwájú àwọn èèyàn wọn àwọn àjọ wọn àwọn aráàlú wọn àwọn èèyàn tí wọn nìkan lọ́lọ́run náà wọn ṣe yàtọ̀ sáà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́lọ́run bá rán sí gbogbo àgbáńlá ìwọ náà kéèsì nínú Islam gbogbo bí tó bá lọ bẹ̀rẹ̀ láti ìlú tó ń gbé láti orí àdúgbò tó wà bẹ̀rẹ̀ láti ibẹ̀ kọ́ máa wo àwọn mẹ́sàlásì àwọn mùsùlùmí gbogbo wàá rí i pé àwọn yìí kàn kọjú síbi tó bá wù wọn tí wọ́n kọ́ pàkọ́ síbi tí wọ́n fẹ́ nígbà tí wọ́n máa ń ṣẹ̀sìn fọ́lọ́ gbogbo mùsùlùmí ló máa ń ṣàkíyèsí pé síbi tí mo fẹ́ kọjú sí yìí síbẹ̀ náà ní ìhà àbí tọ́lọ̀ nípa kọjú sí àbí kìí ṣe bẹ̀. mú ẹ̀sìn ní ìwà tẹ̀yìn tí máa ń ṣe báwọn nínú ìlànà wo tó ti máa ń ṣe báwọn kébi báyìí la gbọ́dọ̀ kọjú sí àgbọ́dọ̀ kọjú sí bá pé kíni ẹ̀rí kébi tẹ́lómi nínú wọn kọjú sílẹ̀ lómi kọ́ papọ̀ sí ibi tẹ́lómi nínú wọn tó pẹ̀ gbẹ́ sílẹ̀ lómi kọ́ papọ̀ sí ibi tẹ́lómi kọ́ papọ̀ sí nínú wọn lẹ̀ kọjú sí torí pé ń wọn ti rí kà pé kíni kébo ní kẹ́ẹ̀ dojúkọ kẹ́ẹ̀ tó kọrin kò sí. ṣùgbọ́n nínú Islam abadan bàtà náà rọ taqalluba wajhika fi as-samaa فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره ọlọ́run àti rí bó ti ṣe ń wo yín tó ń wọ̀ ọ́n tó ń wojú sẹ́mà ipe ṣé àsìkò wa ti tó bí wọ́n ọlọ́run dákun báwa yí ká báwa yí àdójúkọ wa padà sí kàába kàába ni ojú àmọ́ àdójúkọ kàába ni ojú àmọ́ àdójúkọ ọlọ́run àti gbà àti ti gbọ́ ẹ bẹ̀rẹ̀ sí dojúkọ kàába ní ìsìn ní gbogbo ibi tí wà Nabi sallallahu alaihi wasallam bá wà tó o bá fẹ́ ṣe sọlẹ́ kàába ni kò dojúkọ ẹ̀yin ọmọlẹ́yìn rẹ̀ náà gbogbo ibi tẹ́ bá wà tẹ́ bá ṣe sọlẹ́ kàába ni kẹ́ máa dojúkọ àwa kì í kàn fi àwa kì í kàn fi ìpìlẹ̀ mẹ́tíláṣí kákan fi lélẹ̀ pé ká máa kọ títí kíbi tó bá wù wá pé kíni nígbà tí èsìkò abẹ́ máa ṣeré nígbà tí èsìkò abẹ́ máa ṣàwàdà nígbà tí èsìkò abẹ́ máa kọrin nígbà tí èsìkò abẹ́ máa jó àlàfẹ́ sílọ̀ abẹ́ sílọ̀ abẹ́ ti sọ̀lẹ́ ẹ̀jọba ti sọ̀lẹ́ ṣọ́ọ̀tù mẹ̀tẹ̀rọ̀ ti sọ̀hà àkébìlà yìí olóyè ní àkàbà ìhà àkàbà lọ́gbọ́n mi kò dojúkọ ó rí i pé eléyìí ọmọ fi hàn kíríkírí tó bá rí mùsùlùmí láyé ó ní rí mùsùlùmí kan tí ń kọ́ pàkọ́ sí kàbà ó ní rí mùsùlùmí kan ń tẹ̀gbẹ́ sí kàbà láti sin lọ gbogbo mùsùlùmí ń kọ́ ẹ̀rí kí wọ́n dojúkọ alikàbà Allahu akbar eléyìí ń ṣàfihàn bó ti ṣe jẹ́ pé Islam ní ẹ̀sìn ó rí gbogbo mùsùlùmí lọ́gbà ńlá nígbà tí wọ́n bá ti ṣe hajj ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ṣe hajj mẹ́kà iná ẹ̀lẹ́ máa ṣe hajj lọ àwọn olùbí méjì tá a ti lọ máa ṣe hajj àfi mẹ́kà ọlọ́ni iná awọ́lẹ́ bẹ́ẹ̀ jẹ́ wọ́n bí alẹ́ náà sílẹ̀ lẹ́dẹ́ ibi bẹ́kẹ́tẹ́ mubaraka وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ọlọ́run bá ní àkọ́kọ́ ilé ilé àkọ́kọ́ tá a gbé kalẹ̀ báwọn èèyàn láti ṣẹ̀sìn nínú ẹ̀ ní gbogbo àgbáńlá ayé ilé àkọ́kọ́ tọ́lọ́run bá kọ́ gbé kalẹ̀ òun náà ní kíni ilé tí ń bẹ ní bẹ́kà bẹ́kà àwọn olùmọ̀ níbi tí káàbà wà dandan ní jẹ́ bẹ́kà ibi tó yí kó ní gbogbo òlú yòókù là ń pè ní kíni mẹ́kà ṣùgbọ́n ibi tí káàbà wà dandan ní jẹ́ bẹ́kà ilé tí ń fún àwọn èèyàn láti ṣẹ̀sìn fọ́lọ́ wọn bá wa iná lọ́fà ló fi jẹ́ pé gbogbo orí tí mùsùlùmí bá wà mẹ́kà náà lẹ́rìí tí wọ́n ń dojú kọ kàábà ní mẹ́kà ẹni kálukú ń dojú kọ torí pé ìjókòó ilé ayé ò ní kàábà. tọ́ba ma geography wà nínú geography tó ti bò láàrin gbogbo ilé ayé torí ẹ̀rọ náà ti pe mẹ́kà ní ummul qura ìyá fún gbogbo olú yòókù láyé ìyá wọn gbogbo olú yòókù tó ń tó ń ọmọ lásán ni wọ́n jẹ́ lẹ́yìn maka àbí báwo ìlú wo ni wọ́n ti ẹ̀ lérò kó lè tó maka gan-an láwọn àdúgbò ẹgbẹ́ fojúrùn wọ́n fò sóòkùn ẹgbẹ́ wọ́n dáhùn àwọn àwọ̀ àpòkì ni wọ́n wù mbẹ́ òun lọ́wọ́ fẹ́ fi wé maka pékin maka tó ti pé bẹ́ẹ̀ nílé ọlọ́run bá wá wa tẹ̀lé ìjẹba àwọn ọlọ́run bá ní wọlé lẹ́yìn alẹ́ náà ṣe fẹ́ẹ́ bẹ́ẹ̀ mẹ́ni sọ́kọ́ àìlẹ́yìn sẹ́bíìlà ọlọ́run bá ti lọ́ràn ẹ̀ lórí àwọn èèyàn kó wọ́n máa ṣe hajj wá sílé yẹn káàbà ẹ máa ṣàbẹ̀wò jọ́sìn lọ sí káàbà fẹ́ni tó bá lágbára láti lọ bẹ̀ tọ́rọ́ náà ọ̀bẹ ọkọ̀ jalè kó lè bá a lọ kò sì bẹ́ẹ̀ kọ́ lọ́mọ jókòó sí ojúlé tí a máa ló ka gọ́ọ̀mẹ̀t àbí ẹnu ọ̀nà gọ́ọ̀nà àbí ẹnu ọ̀nà pírẹ́sídẹ́ǹtì àgàtà ẹlẹ́fun wa pékin kárẹ̀ kò sí wàhálà ẹni tó lágbára lọ́wọ́ bá ní kọ́ lọ hajj àyè sì hajj lọ síbi méjì àfi Mẹ́kà tó bí ìsìláàmù tiwa ti ṣe rí nìyẹn ìsìnkú àwọn kan máa dà lọ sí bíbá àwọn kan máa dà lọ sí bòmí àwọn kan gbé kankan làwọn ń lọ wò tẹ́ máa wá wòran káyé tẹ́lẹ̀ sẹ́sì. bákan náà nínú tó tún mú wa máa ìgbẹ́ ẹ̀sìn ìsìláàmù yìí báyìí òun náà ní ẹ̀sìn òun náà ní pé ọlọ́run bá ṣe ìjọ anábì Muhammad sallallahu alayhi wa sallam ní khayra ummatin ukhrijat linnas pé ìjọ tó lóore jù nínú gbogbo ìjọ tó lọ́wọ́ kò sí ìjọ tó ga tó wa dípò pé ọ̀gá jù wá lọ. ọlọ́wọ́ bá ròyìn àwọn ọmọ Israẹl ó ní wàá ní fọ́fọ́lù tó kún àlìlà ẹ̀rẹ́mí wíkẹ́ mo fún yín lájùlọ lórí gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ ni gbogbo àgbáńlá ayé ayé ìgbà tiwọn kíjọ ànábì sallallahu alaihi wasallam tó dé. ó fún wọn ní àjùlọ àti àgbéga lórí gbogbo àgbáńlá ayé ayé ìgbà tiwọn síwájú kíjọ ànábì sallallahu alaihi wasallam tó dé wàyílà àmà yìí pé bọ́lọ́mọ bá ti ṣe fún wọn lọ́lá lórí gbogbo àgbáńlá ayé yẹn ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ti síwájú tí wọ́n lọ́lá ju gbogbo wọn lọ. ìyẹn ni káwọn èèyàn ayé ìgbà tí wọn nìkan lọ́lọ́mọ bá ń sọ mbẹ́ torí pé wọn lọ́lá tó ànábì Ibrahim dípò pé wọn lọ́lá jùlọ ànábì Ibrahim èyí ṣe bá orí sọ̀kan náà ọmọ Israẹli náà àrọ́mọdọ́mọ rẹ̀ gan lẹni tó ń pè ní Israẹli ti jáde pẹ̀lú ìjẹba kátó wá fún wọn àlọ́lá tó ju ànábì sallallahu alaihi wasallam àgbọ̀n ju àlọ́ kẹ́là. ìjọ anabi sallallahu alaihi wasallam lọ síwájú. kí wọn ló dé táwọn fi jẹ ẹni tọ́lọ́mọ bá gbéga bẹ́ẹ̀ tọ́lọ́mọ bá bọ́lá fún tó ṣàgbéga wa onáni àwọn tó ń bọ̀ yìí kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah. ẹ̀yin ìjọ tó lóore jù tá a kó jáde fún àwọn ọmọ ènìyàn lápapọ̀ ẹ̀yin ìjọ tó lóore tá a kó jáde wá báwọn èèyàn lápapọ̀ kílẹ̀ ẹ̀ máa ṣe fún wa ta'muruna bil ma'ruf ẹ máa pè wọn lọ sí ìdìpọ̀ sí dáadáa wa tanhawna 'anil munkar ẹ máa pọ̀ fún wọn láti ṣe bàjẹ́ wa tu'minuna billah ẹ sì gbọ́ lọ́gbọ́ kí láǹfààní kó ń pè yẹn lọ sí ìdìpọ̀ sí dáadáa wọ́n pa ìdásílẹ̀ tí wò sì gbọ́ lọ́rùn bá gbọ́. sí gbọ́ lọ́rùn bá gbọ́ tó máa ń bẹ níbi ká kọ̀ fún yàn láti ṣèbàjẹ́ orí bẹ́ẹ̀ tó bá tún gbọ́ lọ́wọ́ bá gbọ́ orí ńlá ni. ṣùgbọ́n àwọn mùsùlùmí yan ìwé ìpẹ́ nìkan ká lọ sí ìdìkan ṣe dáadáa èèfò òru àwọn èèyàn láti ṣe dáadáa ìjọba àwọn kálukú kó ṣe lọ́ọ́ máa wí. èyí ti kọ́ ìbàjẹ́ fún wa òní tupa tó bá pé kálukú kó ṣe. ó sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó lè jọ́kan nù ju Muhammad sallallahu alayhi wa sallam. sẹ́dẹ̀ iná ti sallallahu alayhi wa sallam wọ́n ti máa ń rọ àwọn ikú mọ́nkẹ́rọ̀ pẹ̀lú ìwé yorùbá فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ẹnì kan nínú ìjọbaari sẹ́ni kan ṣe bàjẹ́ kó fi ọwọ́ kó fi yí padà tó o bá lè fọwọ́ yí padà fáhán yí padà tó o bá lè fáhán kọ́ adẹ́pẹ́pọ̀ kàn kọ́ fífi ọkàn kọ́ ìbàjẹ́ òun ni ìgbàgbọ́ tó lè jù nínú àdéhìí kan lẹ́yìn eléyìí ẹni tí o bá ti lè ṣe kò sí mánì kankan pẹ̀lú ẹ̀ tòdí inú tó fi jẹ́ pé tí wọ́n bá ti jẹ́ ní tí máa ń pè é lọ sí di dáadáa tí ì kọ́ ìbàjẹ́ fáwọn èèyàn tó sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ bóòlù ti fẹ́ jọ̀kan ní ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀bà wọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Bahz ibn Hakim láti ọ̀dọ̀ bàbá rẹ̀ láti ọ̀dọ̀ bàbá ńlá rẹ̀ olóńgbọ́tà tó mú kí gbogbo iye ìjọ tọ́lọ́wọ́n bá ti dá kó pé àádọ́rin ẹ̀yin ni ìjọ tọ́lọ́wọ́n fi pé àwọn ìjọ tó dá tí wọ́n fi pé àádọ́rin ẹ̀yin wá lẹ lóore jù nínú gbogbo àwọn ìjọ tó ti síwájú yẹn ẹ̀yin lẹ lóore jù ẹ̀yin lẹ sì lápọnlé jù lọ́dọ̀ ọlọ́run ọba tó ga tó gbọ̀ngbọ̀n nínú gbogbo àwọn ìjọ ẹ̀yin lẹ lápọnlé jù adúpẹ́ fọlọ́wọ́ adúpẹ́ fọlọ́wọ́ ọba tó ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anábìá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam o tún wá sí wa lọ́kàn nínú ẹni tí ń gbìyànjú láti máa ṣẹ̀sìn bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ láti máa tẹ̀lé lánàá nàbẹ̀ muhammed sallallahu alayhi wa alayhi wa sallam alimami ahmed àti at-Tirmidhi àwọn ni wọ́n gbé adé fi jáde ọ̀nà tó sì gbà wá kó dára. ọ̀nà yẹn ló jẹ́ lórí ìwọ tó wá jẹ́ mùsùlùmí tọ́lọ́ wọn bá sànú rẹ tó ríra rẹ kọ́ ọjọ́ kan nínú ọmọlẹ́yà nàbẹ̀ sallallahu alayhi wa sallam kọ́ ọmọ ti tó kó tẹ́tẹ́rẹ́ kọ́ ọmọ ti máa tán ara rẹ jẹ kó yí pé ẹ́ kò sí tọkàn pẹ̀lú pípé pẹ̀lú mí lọ sí díẹ̀ sí ọlọ́run ọba wa tọ́lọ́ tí ẹ̀ ti fi wọ́n mọ̀ náà yí báyìí ẹni tó bá wù kó ṣìnà ẹni tó bá fẹ́ fọ́lójú kó fọ́lójú ẹni tó bá fẹ́ sórí ibú kó sórí ibú ẹni tó bá sì fẹ́ ya oníranù kó yọ ranù kọ̀ọ̀kan ìyá tí wọ́n kàn òfò tí ó ṣe wọ́n kàn mùsùlùmí ò sọ bẹ́ẹ̀ torí pé ad-da'watu ila Allahi wajibatun ala kulli fardin min kulli afradi al-muslimin ìpèpè lọ sí ẹ̀sìn ọlọ́wọ́ bá wa ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú wa kìí ṣe sí àwọn olùmọ̀ yàtọ̀ sẹ́ni tí ó mà kìí ṣe sí àwọn ẹni tó pé iṣẹ́ tí wọ́n nìyẹn yàtọ̀ sáwọn tẹ́lẹ̀ pé iṣẹ́ mi ni wọ́n fi síwájú kúlùn àtẹ̀bẹ̀sọ̀tọ̀ àtẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa oníkálukú lójú wọn bó ti ṣe lágbára máa tó ní ọmọ pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run bá wa nídìí iṣẹ́ rẹ pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run bá wa nídìí nílé ẹ̀kọ́ rẹ máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run bá wa gbogbo yòówù lè máa ṣe láyé má gbàgbé láti máa pèèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run bá wa eléyìí ọ̀ràn yẹn ni tó ṣe pé kò yọ ẹnìkankan sílẹ̀ nítorí pé tó bá pọ̀ àwọn aṣíwájú wa àwọn bá dáadáa àwọn olùmọ̀ wọ́n bá dáadáa àwọn ẹni tó ṣe pé sẹ́ẹ̀tì wọn ni kí wọ́n máa pè yẹn lọ sídìí ẹ̀sìn ọlọ́run ọba lásán ni táwọn náà máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ọba kò dájú pé sí Islam ó débi tó dé lónìí. ẹni tó ń tajà nídìí ọjà rẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ nídìí iṣẹ́ ọwọ́ rẹ̀ oníṣẹ́ oṣù nídìí iṣẹ́ oṣù rẹ̀ ọmọ ilé ẹ̀kọ́ nídìí ilé ẹ̀kọ́ rẹ̀ oníkálukú ọmọ pèpè lọ sídìí ẹ̀sìn Muhammad sallallahu alaihi wa sallam ó ní ballighu anni walau àyà ẹ̀jẹ̀ iṣẹ́ mi fáwọn èèyàn tí ò lábàání láti gbọ́ kódà kó ti pọ̀wọ́ àyà ẹ̀yọ̀ kan náà ni kó ti pọ̀wọ́ àyà ẹ̀yọ̀ kan iná lọ gbọ́ yìí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam jíṣẹ́ rẹ̀ fẹ́ lónìí ọ̀gbọ́dọ̀ dákẹ́ ọ̀gbọ́dọ̀ dákẹ́ tẹ̀tẹ̀rẹ̀ nítorí pé tó bá dákẹ́ ẹ̀sẹ̀ ọlọ́run wò ní lọ síwájú ọlọ́run bá sì nídìí kí wọ́n pè lọ sí ẹsẹ̀ ọlọ́run ó nídìí kí mi ó pè lọ sí ẹsẹ̀ ọlọ́run ó ní tọ̀hún pè lọ sí ẹsẹ̀ ọlọ́run ọkùnrin ó pè tóbìnrin ó pè ọmọdé ó pè lágbàlagbà ó pè lọ sí ẹsẹ̀ ọlọ́run ọba bọ́yá àwọn kan tọ́lọ́wọ́n bá fẹ́ kóríire wọ́n gbọ́ wọn gbà àwọn tọ́lọ́wọ́n bá ti kórí gbọ́mọ́ wọ́n gbọ́ wọ́n sá ìgbà nítorí pé tí wọ́n gbọ́ yẹn tí wọ́n gbà àǹfààní tún bẹ́ẹ̀nbẹ́ nítorí pé tó bá dún lọ́la kìyàmà eléyìí náà ló jẹ́ kí ọjà wọn tààràtà torí wọn máa kunna mu'azzibina hatta nab'atha rasula. ọlọ́run máa ní akífi àjẹ nìkan síwájú ká tó o ti gbọ́ nípa ẹ̀sìn islam kí ló dé tó o sọ islam. o ti mọ̀ nípa anabi muhammed sallallahu alaihi wa sallam kí ló dé tó tẹ̀lé kò yẹ ọ nítorí pé nítorí ọba àmà tí ọba yé yọ kàn dà kan rú lásán yìí ṣe pé kọ kàn jáde kọ àìgbọ̀n lọ́pẹ̀ yẹn lọ sí ẹ̀sìn Islam tó sì máa kankan nípa ẹ̀sìn Islam yìí báyìí torí pé nítorí ọba ni kò lè fi tọrọ wàá wá mà ìmà ìní síwájú gbogbo nǹkan ìwà ṣe dandan kí mà yọ pọ̀ rẹpẹtẹ ọwọ́ díẹ̀ tọba kó tọba mà iná lọ máa jíṣẹ́ fáwọn èèyàn wàá tún máa kọkùn wàá tún máa jíṣẹ́ rẹ fún wàá tún máa kọkùn wàá tún máa jíṣẹ́ rẹ fáwọn ẹni tí kò mà tó ọ báyìí ilé orí ó sì máa tàn ká ìní dáadáa ó sì máa pọ̀ torí àwọn ẹ̀yàn ló jẹ́ lórí gbogbo wa ike ká pèpè lọ sí jẹ́sí islam o kì í ṣiṣẹ́ nìkan yàtọ̀ sẹ́nìkan o kọ́ máa pèpè lọ sí jẹ́sí islam bẹ̀rẹ̀ láti ilé rẹ tóbi dórí àdúgbò rẹ tóbi délu rẹ tóbi délu tó súnmọ́lu rẹ tóbi dórí àwọn ìlú tó jìnnà sílu rẹ ọ̀rọ̀ ẹ̀yàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí ká gbogbo èèyàn kì í sàwọn èèyàn orí ti kan lásán gbogbo èèyàn tẹ́sí islam tó o ti gbọ́ bọ́lá ti ṣe náà nàbì sallallahu alaihi wasallam gbogbo àgbáńlá báwo ni gbogbo àgbáńlá yóò ti ti wá gbọ́ nípa ẹ̀sìn Islam tí ìbá ti pé wọ́n tó ti gba Islam ló jíṣẹ́ rẹ̀ fún gbogbo àgbáńlá yìí. àwọn èèyàn tó ń tẹ̀ lánàá bì kan tọ́lọ̀ wọn rántí gbogbo àgbáńlá yìí wọ́n lu agbópa lójoojúmọ́ báwọn ń ta àwọn èèyàn pé káwọn náà wá tẹ̀lé ìwọ tọ́lọ̀ wọn ránà bì tiẹ̀ sí gbogbo àgbáńlá yìí kí ló jókòó tẹ̀tẹ̀rẹ̀ sí kí ló fọ́n lẹ́rán sí tọ́ọ̀mù àpèyàn sí ẹ̀sìn Islam tọ́ọ̀mù tijú òun Islam lọ́nà tó bá yẹ pé bẹ́ẹ̀ ni Islam tẹ́ bá rí ẹ ṣe mùsùlùmí o mùsùlùmí ti máa ń tijú Islam ti ń tijú àti pẹ̀lú rẹ̀ tìjú àti pé káwọn èèyàn mọ mùsùlùmí kí ẹ ṣe mùsùlùmí o torí pé tó fi sórí rẹ ló ń fi ṣe é o ọ̀tara rẹ jẹ sí ọ̀rẹ́ láyé kí ni wọ́n ń gbà ní kèfèrí tó fi wọ́n ń pèsè kèfèrí kí ni wọ́n ń gbà ní àìgbọ́dọ̀ bá gan tó fi ń pèsè ọmọ aná. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صلى الله عليه وسلم أتى النبي محمد الله عليه وسلم أتى أول بابو ìgbéga ò dé táwọn míì yàtọ̀ sọ́lọ́ àti ànẹ́bí àtàwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n àwọn múnáfìkì ọmọ ìdí yìí tó ń dépa múnáfìkì yóò máa múra ojoojúmọ́ kó mọ̀ bá àmọ́ pé mùsùlùmí ni yóò máa wọṣẹ́ tìka yóò máa sírí lẹ̀ka wọ́n mọ̀ bá àmọ́ pé mùsùlùmí ni wọ́n mọ̀ bá àmọ́ pé mùsùlùmí nígbà tó ti wá ń ṣe bẹ́ẹ̀ náà kí ló fi mí láyé irọ́ lásán ìgbà tó ń ti ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe ṣe púpọ̀ wọ́n mọ̀ mùsùlùmí wọ́n mọ̀ kọ́ ọkùn mùsùlùmí kí ló dá kankan mí yàtọ̀ sí tọ́lọ́wọ́ bá kọ́kọ́ dáa ṣe pé mùsùlùmí làwọn ní kọ̀kọ̀ àti ní gbangba lóru àti lọ́sàn kí ni òfin jẹ́ dáadáa owó òfin ní kọ̀ǹtara rẹ̀ jẹ́ wọ́n ní kí wọ́n á ṣe ntàbí kí wọ́n fẹ́ gba àwọn ṣiṣẹ́ ọ wà lọ fárùn gbà ọ fárùn gbà ó tún sọ tòkó tó lẹ̀ pípọ́ máa wọlé ibi tó ń tó ń bá ti yọ síbẹ̀ wọ́n mọ̀ bàmọ̀ pé mùsùlùmí lọ sí ọ̀rẹ́ láì sí ọ̀rẹ́ láì owó òfò tó ọ̀pá tó fi ṣòfò burúkú tí èyí tán ó tún á ti rẹ̀ ó tún lọ sílùú òkèèrè pàtó tó dé lókèrè yẹn ọwọ́n ń béèrè ìkẹ́ lákun tí mo lè sọ tòkòtò mi sílẹ̀ tó mọ wọlé tí mo lè fáwọn gbà mí dànù torí pé nílùú tí mo wá yìí báyìí mo rí pé wọn ò ní gbẹni kankan àfi tí báyìí ẹni tó bá ń dírẹ́sì bẹ́ẹ̀ mo ní pé gbogbo ẹni tó ń dírẹ́sì bẹ́ẹ̀ náà ni wọ́n ti ti gà sí sẹ́ńbẹ́ ó ní rárá o àdé pé ìwọ náà wọ ọkọ̀ orí ibu. gbogbo ẹni tí ń dírẹ́sì bí wọ́n ti fẹ́ máa dírẹ́sì ní ìsìn tọ́mà ṣẹ̀ṣẹ̀ pé ṣe mùsùlùmí ṣé gbogbo wọn ló ti rí sẹ́ lórílẹ̀‐èdè ó ní rárá o. Ah, ok tọ́lọ́n fẹ́ ṣe fún yẹn tí ò ní ṣe fún ọ pàápàá ìwọ mùsùlùmí ni wọ. tí wọ́n bá rí ilé ayé ìdùnnú ni tó o bá tún rí ìdùnnú ni torí pé tó o bá rí ìdùnnú kó dúpẹ́ fọlọ́ ni tó o bá rí ìdùnnú kó ṣe sùúrù ni èwo wà ní kèfèrí ni kèfèrí aslan ẹ̀rí kí ìfẹ́ lọ́rùn rẹ̀ gbogbo adó àti ẹ̀ jayọ̀dà jayọ̀dà má di ojú ayé yìí tì ó má dojú ayé yìí tì ó ìlànà wọ́n fi ní akhirati hasanatan wa qina adhaban nar fún wa ní dáadáa láyé ń bì wọ́n lọ èyí tó rẹwà jù ní kó fún wa tó bá fún wa láyé èyí tó tún rẹwà ní kó tún fún wa tó bá di lọ́la al-qiyama ẹ̀ tún rí nínú àdúrà mi wala tukhzina yawm al-qiyama ọlọ́mọdé ojú tí àwọn àjọgbé dà al-qiyama ìjọgbé dà al-qiyama kí ni kẹfìrí bẹ́ẹ̀ fi ṣe ayé lásán náà làwọn lè ayé lásán ká jẹ ká mu wọ́n sì yàgbẹ́ bẹ́ẹ̀s and then what tòṣùgbọ́n ìwọ mùsùlùmí ni wọ́n má gbàgbé pé ìsìláàmù yẹn ó ju gbogbo nǹkan tó ń lé lọ ọ pàtàkì ju gbogbo tó ń bá ti kò rẹ jẹ lórí ẹ lọ tí nǹkan ilé ayé ọba ti wá gba ẹsìn lọ́dọ̀ rẹ pàtì o pàtì. ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí mi àti wọ́n ká máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run tí òbí jẹ́ pọ́rọ̀ ọlọ́run ọba ló ga jù pọ́rọ̀ ọlọ́run fi ga jù ọ̀rọ̀ gbogbo kálukú lọ tí gbogbo yẹn ó ti fi máa ṣẹ̀sìn fọ́lọ̀ ìgbà tí dáwọ́ ìsìláàmù ó tó tán sẹ́mi pípọ̀ ní tẹ́lifíjọ́ gbẹ̀dàlùkì á máa pèpè tí òbí á sì máa pèpè tí gbogbo yẹn ó fi máa ṣe islam sẹ́nu pé títí di ìjọ gbẹ̀ndà kìyàmà torí ẹ̀ kò sí sinmi o dé ṣòkòtò rẹ kó lé o ọlọ́run sọ kíkẹ́ ká nàbí ọsọ fún gbogbo àgbà ńlá yẹn báyìí pé qul hadhihi sabili ad'u ila Allahi ala basira ana wa man ittaba'ani subhanallahi wa ma wọn pé lè lójú ọ̀nà tèmi èmi ń pèpè pẹ̀lú àmàdájú àmàyéké ẹ̀sà ìmàkan pẹ̀lú àmàdájú àmàyéké bẹ́ẹ̀ lè mẹ́rí àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé tèmi ọlọ́run ká nàbí ọ̀sọ̀ fún gbogbo àgbà ńlá yìí bẹ́ẹ̀ o lè jọ́ ọmọlẹ́yìn ànábì sọ̀rọ̀ láti ṣẹlẹ̀ jọ́mọ̀ pèpè lọ sí díẹ̀ islam láì jẹ́ ọmọ tó fẹ́ pèpè lọ sí díẹ̀ wa subhanallah ògbóni fọlọ́ wa ana minal mushrikin èmi ọjọ́ kan náà àwọn ọ̀sẹ̀ bọ̀. eléyìí fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì tó ibi kọ́ni kálukú wa kọjá ni tí ó máa pèpè lọ adùrù ìlọ̀wà ìpèpè lọ́sọ̀dọ̀ náà kí ẹ sì pèpè lọ́sọ̀dọ̀ ara wa pé kò lè mọ̀ kò lè pọ́pùlà kò lè máa rí kíni irọ́ lásán. àlọ́ pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́ torí pé àwọn ẹni tó pe bàbá ńlá wa tó ń fi di mùsùlùmí wọ́n pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́ ni tó bá gbọ́dọ̀ ara wọn pèpè lọ ọ̀pọ̀lọpọ̀ bá ti gba Islam. eléyìí túmọ̀ sí pé a kì í pèpè wá sí di ẹsẹ̀ Islam tó pa fẹ́ pawó a kì í pèpè wá sí di ẹsẹ̀ Islam tó pa fẹ́ gbayì abẹ́gbẹ̀yẹ a kì í pèpè wá sí di ẹ̀sìn Islam torí kó lè kó ṣùgbà fún wa pé kí ni kí wọ́n á ní kí ni ọ̀sẹ̀ kù fún ọlọ́dọ̀ ọlọ́ kò sí ní ọ̀sẹ̀. ẹ̀dùrú ìlọ̀wọ̀ mọ̀ ń pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́ bẹ́ẹ̀ ni gbogbo wa gbọ́dọ̀ rí lẹ́nu iṣẹ́ yín tó máa ń ṣiṣẹ́ oṣù ó ń ṣiṣẹ́ ìjọba ọgbọ́dọ̀ pèpè lọ sí di ẹ̀sìn Islam ẹ̀rí àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí yẹn gbogbo ọ̀nà ni wọ́n wá láti sọ àwọn èèyàn tẹ́lẹ̀sìn tiwọn nídìí iṣẹ́ ìjọba ó lè gbé fáìlì ẹ̀ pamọ́ tó yẹ pé pípè tí ń pè ọ́ wá sídìí ẹ̀sìn tiẹ̀ ní òní tí kọ́bọ̀ sọ́ọ̀bù problem rẹ̀ ní tí sì ń gbé oṣù sínú pé kọ́ máa bọ́ kọ́kọ́ sáyẹn tí wọ́n gbé wá bá nú fáìlì tọ́ba wa parí iṣẹ́ tán ó tún lè kó gbogbo káàdì ilé ìjọsìn wọn sínú fáìlì kan ipe ra àwọn ẹ̀bùn pàtàkì kan bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ ló ní kó o fún yín ẹ̀gbọ́n bá ń bẹ̀ ọ́ wọ́n máa ń tún jẹ́ ẹ̀mí mímọ́ gbọ́lọ́gbà wálé rẹ tó fi kólé ọlọ́ ṣùgbọ́n mùsùlùmí wọ́n wá jókòó tàbí tẹ́tẹ́rẹ́ àwọn kan wọn ní níbi iṣẹ́ ẹ̀rú tiẹ̀ máa ń bá wọn láti lọ sí sọlá torí táwọn ọgá àwọn bá mọ̀ pé àwọn lọ sí sọlá tó lè dákò bá ẹ ọwọ ẹwọ mẹ ọlọbẹ yìí ọ tó ọka ìsìlámù kún kankan òpùrọ́ lásán owó ilé ayé sí ọ alẹ́ nìkan tiẹ̀ lóun ṣiṣẹ́ níbi kan níbi tí wọ́n bá ti wọ ibi sílẹ̀ mẹ́jọ báyìí sọláàtì wa ń kọ́ ó ní tó ń fẹ́ béèrè náà nù wọn ò ní jẹ́ káwọn lọ sí sọláàtì láwọn ọ̀rẹ́ mi àásùrọ̀ wọn ní dáhùn lọ sí sọláàtì gbọ́ wọn ní dáhùn lọ sí sọláàtì làásù ẹjọ́ sí ìtẹ̀mí mi ò sí lé ewu ńlá ewu ńlá iṣẹ́ òfò iṣẹ́ òfò tó ń bá ká ṣé iṣẹ́ tó wáyé iṣẹ́ tó wáyé wá ṣe ni tó fi wọná tààrà tààrà torí di eléyìí gbogbo tí mùsùlùmí bá ń ṣe ń ṣe sọláàtì bá ti tó ká pàtì ká lọ sí kíkú ọmọ ká wa lọ́bi tí ọ̀dà. bákan náà ìpèpè lọ sí jẹ́sẹ̀ Islam ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni kìí ṣe nǹkan tá a lè máa fi ṣeré ọlọ́ni hada bayanun linnas wa hudan wa maw'idatun lilmuttaqin. eléyìí táwọn yìí àlàyé ni fún àwọn èèyàn lápapọ̀ Islam nù kìí ṣe sáwọn èèyàn kan lásán kìí ṣe sára Maka nìkan kìí ṣe sára Madina nìkan hada bayanun linnas àyè ní fáwọn èèyàn lápapọ̀ àyàfi tí wọ́n bá ti gbà pé wọ́n ṣe èèyàn ọjọ́ kan náà àwọn èèyàn dálùkùránì ń bá wí ni ó lè ríru eléyìí nù wí ni pé àlàyé ní fáwọn èèyàn lápapọ̀ tó lórí tẹlẹ́mù wọn lọ́lọ́run bá wí Islam a èmi dúpẹ́ fọlọ́ntọ́lọ́ ṣe mí mùsùlùmí torí ẹ̀sìn tó ń ṣe tí ọkàn rẹ̀ ọ̀bá rẹ̀ pé pé tọ́lọ́run sì rán nàbí ìsáwà náà ó bẹ́ẹ̀ làwọn ẹ̀sìn yòókù rí kò sẹ́nìkan nínú wọn tó lè rí wọn bì kan nínú gbogbo tí wọ́n ń gbé ká ó lọ ran ẹni tí wọ́n láwọn ń tẹ̀lé sáwọn yàtọ̀ sí wọn mùsùlùmí adúpẹ́ fọlọ̀ adúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra Islam ọwọ́ àkùsọ ọ̀wáká mójútó àpolongo rẹ̀ tó bó ṣe yẹ àpòpè lọ sídìí rẹ̀ bó ti ṣe tọ́ èèyàn mélòó ní ṣe Islam náà ẹgbẹ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ti dín sínú Islam yìí tó ti fipá pààrọ̀ látàrí àdánwò kéékèèké ilé ayé ọ̀pọ̀lọpọ̀ wọ́n dín sínú Islam yìí tó ti pé ẹsẹ̀ kan Islam ẹsẹ̀ kan kúfúrú ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n dín sínú Islam tó jẹ́ pé ó ti ó ti ó ti ṣe sọ láti fọ́nà nǹkan ẹ̀ ó gbọ́ ọ̀rẹ́ tí ọjọ́ náà mà ọ̀pọ̀lọpọ̀ wọ́n dín sínú Islam tí ń kún kékeré ọ̀pọ̀ àìmọye wọn dín sínú Islam tó ẹ̀ pọ̀ ló ti di babaláwo ọ̀pọ̀ àìmọye wọn bí sínú Islam tó ti di ọ̀gá àgbà ní méjì àwọn ọ̀sẹ̀ bọ́. sẹ́lẹ̀yìn ó ṣòfò àbí ó ṣòfò ó sì òfò níbi tó ti kì í. ọlọ́run bá fi ọkọ rere ọwọ́ àṣẹṣe orí ibu. nǹkan kankan ló sì máa ń fà á bí kò jẹ́ pé àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ téèyàn bá ń bá rìn. torí pé ẹnikẹ́ni tó bá ti lè bá ẹlẹ́dẹ̀rìn kò sí tàbí ṣùgbọ́n yóò jẹ̀gẹ̀. téèyàn bá ti ń bó ibú ẹ̀ dárìn orí ibú a máa tètè ba oríire jẹ́ ju bóríire tẹ́lẹ̀ tún orí ibú ṣe lọ olóríire kìí tètè ro lórí kìí tètè ro lórí ibú tún ṣe gẹ́gẹ́ bó lórí ibú ṣe máa tètè ba tó lóríire jẹ́ tó o bá ti lè láwọn olórí ibú lọ́rẹ̀ kó o mọ̀ pé tiẹ̀ ti bọ̀ ọ́ tó o bá ti lò lóríire lọ́rẹ̀ kó tó rí ọ yí padà á ah, iṣẹ́ kékeré kọ́ ṣùgbọ́n àti gbàǹkẹ́jẹ́ à ah, ọ̀rọ̀ ọ̀rùn bàjẹ́ tọ́lọ́ ń gbọ́ ní islam eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ àwọn olórí bọ́ọ̀lù ọ̀sán kékeré ní ìdíni bẹ́ẹ̀nbẹ́ẹ́ nígbà tí èsì pé àwọn ti lọ wọ́n ti bọ̀ wọ́n á rí pọ́lọ̀ fi àjẹ́ ti máa ń ṣe bẹ́ẹ̀ lákùn fi wọ́n lé ayé láti akókò ọ̀run darí. lórí bọ́ọ̀lù abẹ́rẹ́ ní pẹrẹwu. torí ẹ̀ ọlọ́run bá tún sọ pé ìfẹ́ ní ìdá ń jẹ́ fún gbogbo àwọn èèyàn lápapọ̀ ìfẹ́ ìfẹ́ ọlọ́ọ̀ni ìdá ń jẹ́ fún gbogbo èèyàn lápapọ̀ ìsìláàmù gbogbo èèyàn lápapọ̀ àyàfi ẹni tó bá ti gbà kóhùn sí èèyàn ní ìsìláàmù ọba wí kò déyàn kọjá lè jẹun ìsìláàmù ọba wí kápẹ́ bí ọ̀bọ ọ̀bọ lóhùn o ọ̀bọ lóhùn o yíká nàkí lóhùn o tó a jẹ́ pé lẹ́yìn ó ti bọ́ ságbọ́n àbòmíì hada balaagun lina iṣẹ́ ọlọ́run ọba ni tá à ń jẹ́ báwọn èèyàn lápapọ̀ wọ̀lẹ̀ ìrọ̀lọ́rùn ọbẹ̀ wọ́n tara rẹ̀ gbọ́ ìkìlọ̀ ọlọ́run bá ń ṣe ìkìlọ̀ fún wa wọ̀lẹ̀ ìhàlẹ́mù káwọn èèyàn ti lọ mọ àmàdájú annama huwa ilahun wahid ìfẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba ọ̀kan ṣoṣo ní ọ̀pọ̀pọ̀ méjì oníkan náà gbọ́dọ̀ sí wọ́n yẹ dẹ́kẹ̀rọ ulul albab káwọn omi láta ó sì máa rántí fún ọmọ gàgbé o ọmọ kọ́nù fọ́ra o. torí ẹ̀ ọlọ́run bá wa lábẹ́ ìsìláàmù yìí ó pè wá lọ sí di ká máa jọ́sìn fún un lọ́ọ̀nì kan ṣoṣo ká má sì fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ẹ̀sìn. ìdí ni wípé gbogbo apáta la mà pípé ọlọ́run bá lọ́dá wa kò sì sí iyèméjì lọ́kàn ẹnìkan nínú wa pípé ẹnìkan pẹ̀lú ọlọ́run nígbà tí ó ṣẹ̀dá wa kí ló wá táwọn ọmọ wa gbé ẹ̀tọ́ ọlọ́run tí ìṣe ká jọ́sìn fún lónìí kan ṣoṣo tá a máa lọ gbé bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọ́lọ̀ àbí tá a gbé kalẹ̀ láàrin ọlọ́run àtẹlómi bí ẹjọ́ pín a'udhu billah àbòsí ńlá lélẹ́yìí o ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ sí ní tí wọ́n pè ní Islam náà kó o sí lọ́nà nìkan mùsùlùmí ìṣẹ̀bọ mùsùlùmí ìṣòwòsà mùsùlùmí ìpa nǹkan mí ìpapọ̀ mọ́lọ̀ mùsùlùmí ìgbẹ́kẹ̀lé nǹkan mí ìtọ́yàtọ̀ sọ́lọ̀ mùsùlùmí ẹ fi ọkàn ti nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ mùsùlùmí ẹ dára lé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ torí pé ẹni tọ́lọ́wọ́ bá bá ràn lọ́wọ́ ni ó ríran lọ́wọ́ ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá bá pàtì kò sẹ́ni tó lè gbé dúró ẹni tọ́lọ́wọ́ bá bá ti ń bẹ fún ọlọ́wọ́ bó tó ọlọ́wọ́ bó sì ní tú ẹnìkan kọ́ máa lọ sábàyàn ìdí ni tóbi jọ ike ọ̀rẹ́ yẹn ló jẹ́ lórí èmi àti wọ nígbà tá a jọ jẹ́ mùsùlùmí ká mójútó dídọ́sìn fọlọ́ lónìí sájìnà sí gbogbo ìṣẹ́bọ sọ̀lọ̀ wọ́n máa ń sọdún ẹbọ wọ́n máa ń sọdún ọ̀sà wọ́n bá wọn débẹ̀ o èyí tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀ wọ́n wà ń bẹ̀ o èyí tí wọ́n ń ṣe tí wọ́n ń gbowó rẹ̀ wọ́n bá wọn dá sí o wọ́n sì bá wọn kàákùn kàkà bíi ti wùlé òkèrè mà ju pé iṣẹ́ òfò ni iṣẹ́ orí ibú ni orí ibú náà wọ́n sì sì kalẹ̀ tó kùn ìgbà tó bá pè ní wọ́n ṣe kú bẹ́ẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ wà eléyìí ni òjò rálì jẹ́ náà wà ó dìbò ọba gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lọ́wọ́ nìkan tó sì ṣe kẹfẹ́ ní ti gbogbo nǹkan mí ìtàn fi ń ṣẹbọ sọ́nà kó tó rà lìjà náà o àmọ́ ọlọ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lọ́wọ́ nìkan ṣoṣo ó tún ní ah, kò sá pópó náà wà o ó ti ṣe kẹfẹ́ ní sọ́nà ha ọlọ́run tóbi ha àmọ́gun ogun kan bá bàrà ó ti sórí ibú ha ọlọ́run mà ní agbára pọ̀ ṣùgbọ́n Ṣàngó ah, Ṣàngó gan ò sí fọwọ́rọ́ sẹ́yìn o ti di kẹfẹ́ rí Islam nìkan lọ́gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ ló fi lè ráàlì jẹ́nà yìí wọ̀ tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọmọ aná gidi ńlọ fẹ́ dà kọ́lọ̀ mọ́ sí wa lọ́mọ aná nítorí wọ́n pè ní ìsìláàmù ní jama tí ọba yé wa ẹni tó ṣe ìsìláàmù yọ jẹ ojú ọ̀nà kan ní one way èsì dọ́gbùlẹ̀ ìsaka ní ọ̀jẹ̀ pa ní ọ̀jẹ̀ hàn èsì kọ́jẹ̀ sáka sóko ò lè jẹ́ mùsùlùmí bá nítorí wọ́n pè ní ìsìláàmù tó lọ́ọ̀ Muhammad nù sallallahu alaihi wasallam báyọ̀ bí tí wàá bá àwọn èèyàn náà pẹ̀lú gbogbo pálapàla kẹtẹkẹtẹ rán dáadáa wọ́n gba gbogbo ẹ̀dá nù kúrò lọ́dọ̀ wọn ni wọ́n ṣe kú lẹ́ni tí wọ́n wà lìjànà. àwọn afọwọ́ra tiwa lórí pa àlèpàtì àlèpàtì ayélé àlèpàtì àlèpàtì táwọn bàbá wa ṣe kú bàbá da gbogbo tí bàbá wa ṣe kú bàbá dànù gbò láyé òyì gbò ní rí ọ̀dà nù tí bàbá wa ń ṣe tí ọba da á torí pé àwọn bàbá ńlá wa àwọn òríran ntí wọn ò sì ríran sí ọlọ́run kí wọ́n ríran bẹ́ẹ̀ ọ̀rọ̀ aláfọ́jú ni wọn náà fẹ́ kú bí bàbá rẹ̀ ti kú láfọ́jú bàbá àtẹlẹ tí bàbá rẹ̀ wọn ni wọ́n wọ lọ́nu lẹ́jọ́ pé dàlùkìyàmà màní ẹjẹ́ àjọ lọ ọbẹ̀ bàbá bá nu ẹ̀dá sórí ibú náà ń bọ̀ tí kálukú pé tòun bàbá òye tọ́lọ̀ fún bàbá ni tọ́lọ̀ ń bá fọ́ ma ní ọmọ kú oríire ni pé àwọn kèfèrí ni máa sọ pé inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun orí bá ti bá wọn bàbá wa ni bẹ́ẹ̀ náà lákùlẹ̀ lórí kèfèrí ni máa ṣe bẹ́ẹ̀ kèfèrí ni máa sọ bẹ́ẹ̀ torí pé bàbá tó bá ṣe dáadáa wọn náà tẹ̀lé di dáadáa ètò ṣe ọ̀dà pátì gbàtí bàbá rẹ̀ sá nígbà táwọn baba ńlá kan lọ́n lọ́n lọ́n táwọn arìn òwò kí ló dé táwọn baba ńlá tó tẹ̀lé wọn rìn òwò kí ló dé táwọn rìn òwò nígbà táwọn baba ńlá kan lọ́n lọ́n lọ́n lọ́n tí wọ́n lò sáná tọ́jú pé kùtà wọn mọ̀ wọ́n kúta sakabula ni wọ́n mọ̀ fi dáná kí ló dé táwọn tìsí wọn mọ̀ lò sakabula pé n ta báwọn baba wa lórí ẹnu. nígbà táwọn baba ńlá ti wa tẹ́lẹ̀ tí wọ́n máa tẹ́ pépà nu ilé tí wọ́n máa yàgbẹ́ sí wọ́n máa kọ́ sẹ́yìn kùlé kí ló dé tẹ̀yìn kọ́ ìbẹ́ báwọn bàbá yín lórí tí wọ́n yí àgbẹ̀ ní bébà ni kí ló ní sẹ́yìn ọmọ ṣe ní onígbà tẹ́ lọ́pọ̀lọpọ̀ bàbá sáku kí ló ní sẹ́yìn ọmọ ṣe bàjẹ́ ewé lẹ́nu ní ìfibòdì kú kí ló ní sẹ́yìn ọmọ ṣe wé mẹ́jì sẹ́yìn wọṣọ bàbá ọ̀pọ̀lọpọ̀ wọrú àǹkárá tó ń wọ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ wọrú léèsì tí ń wọ̀ ẹ̀sìn ní àwọn bàbá yín bàbá yín kí ló dé táyé báwọn kankan ẹ̀yin náà lẹ ti kára yín dànù kí ló ń táyé báwọn bàbá yín lórí ẹ̀ bàbá bàbá ọ̀pọ̀lọpọ̀ fagbọ́wọ́ tó fi kú kí làgbọ́wọ́ lọ́wọ́ tiẹ̀ ọ̀pọ̀ kò jẹ́ bọ̀kọ̀tọ̀ rí tó ti kú ọmọ nìkan ni tí wọ́n ń jẹ bọ̀kọ̀tọ̀ sí. so ó túmọ̀ sí pé irọ́ lásán bí ẹ̀ máa gbà fẹ́ sórí ibú bí ọmọ kó ń bá bàbá òun lórí bákan náà lówó ṣe kú àwọn tó fẹ́ sórí ibú nù. ó ń fúnra ara rẹ̀ ó ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni bàbá òun ṣe tó ń gbá pàtì láì jẹ́ pẹ́ nìkan ti àyẹ̀kú tí bàbá rẹ̀ bá sórí ibú wọn náà ṣe tán láti mú tíkẹ́ẹ̀tì ẹ̀ nù. torí ẹ ẹ̀sìn ọlọ́run bó ṣe fi ṣeré o kásìn lọ́lọ́ nìkan láfi lé lórí rẹ ṣe ọlọ́run ṣe mi pẹ̀lú rẹ lórí rẹ ọlọ́run bá mẹ́jẹ kọ́ bẹ nínú wa o olórí ibú èèyàn ọmọ aná mẹ́jẹ ó sí láàrin wa àlùjànnà ní kọ́lọ́run bó ṣe nílé kálukú wa ní ìrọ̀rùn. لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد فاتقوا الله عباد الله لدلد تمسوا مبارون دادا yóò dúpẹ́ fọlọ́n ọba تريد torí ìdẹ́ra tó lọ́n ṣe fún wa tọ́lọ́wọ́n bàbá ní kọ́ bá wa kalẹ̀ tá a sì fi kú mùsùlùmí èèyàn mọ lóore tọ́lọ́wọ́n bá sì kú òòrè káwá àlùjẹ́nà ká máa bẹ́ ń lè kẹ́ láéláé ká sì má mórí ibú láéláé wàláhì kò sí oore tó tó kò sí oore tó tó ọlọ́wọ́n bá kọ́ máa pa oore náà dá sáìdá ọlọ́wọ́n bá táwa ń sìn òun náà lọ́ba gbogbo àgbáńlá yìí ọba tó ga ọba tó gbangba ọba tó ṣe pé àní ọba míì lẹ́yìn rẹ̀ àlẹ́lẹ́dàá méjì tó yàtọ̀ sí ẹlòmíì kọ́ ló mú wa máa bẹ láyé dòní onìkan náà sì lẹni tí wọ́n pa wá lọ́tọ́jọ́ kú wá bá tó ọlọ́ba tó ní ta ń fẹ́ lọ́dọ̀ àlìjẹ́nà oná lọ́ba tó sì ní ta ń fẹ́ lọ́dọ̀ iná kọ́lọ́mọ sí wa lọ́ máa ná ìgbà tó lọ́n tó wá fi wọ́n sí kòńgẹ́ láti jẹ́ni tí ń ṣẹ̀sìn òdodo ẹ̀sìn Islam jọ̀wọ́ o fi Islam gba pààrọ̀ òun yóò wọlé débọ̀ nínú àdánwò ilé ayé òun yóò wọlé ṣẹlẹ̀ sí ọ nínú àmì ìwòsàn mi má fi ẹ̀sìn islam rẹ bá parọ́ má fi ṣàwàdà rárá má sì fi ṣeré rárá dúnni máa ṣẹṣẹ lọ má sì fi ṣàwàdà dúró ṣẹṣẹ lẹ́yìn tí tẹ̀lé nàbì muhammed sallallahu alayhi wa sallam ò ní kpòkò wọn náà jẹ́ ẹjọ́ máa pèpè lọ sí di ẹ̀sìn islam ládàá yóò tún máa peléke sí i nítorí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tó ṣe yí pé kọ̀mọ̀ nípa islam ló ti jọ ṣe lẹ́nu ọ̀rẹ́ ni ó sì ti gbá láyé ìwọ náà lọ ṣàlàyé fún ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tààjọ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó ṣe kó ti fẹ́ jáde kó nú ẹ̀ látàrí kọ̀ọ̀rẹ́ ní bá sọ̀rọ̀ ìwọ jẹ́ ẹni tí ó sòríire lẹ́yìn tí ó bá sọ̀rọ̀ náà tó fi ní fi Islam sílẹ̀ tí wọ́n tara bẹ́ẹ̀ kó rire rẹ̀ tún pọ̀ sí. jẹ́ ẹni tó ṣe pé kò ní dákẹ́ pèèyàn lọ sí díẹ̀ Islam títí tọ́lọ́ wọn fi ní kọ́ ọjọ́ nípè tí wọ́n náà fi dára alẹ̀ torí gbogbo eléyẹn iná ní máa ṣẹ́kù fún yàn péyàn ní yé gbalada rẹ̀ títí ti jọ́ gbẹ̀dà àwọn tí ó tún á tí ó tún kókó lọ ẹ̀sìn wọn tún á pọ̀ tí rántí pé ríran Muhammad ọ̀gá wa aṣáájú ẹ̀dá òpin àwọn ànábì fún gbogbo ríran ọ̀ràn gbogbo àgbáńlá yìí ọwọ́ kò ń gẹ́ òǹgẹ́ ńlá eléyìí tó tayọ ọ̀tayọ tó yẹn lè fowó rà ó ní kí wọ́n jọ kan nínú ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó mà pé sísí payá lọ́lọ́ sí payá àyà rẹ bí tó ní kó nífẹ̀ẹ́ sí Islam tó fi gba Islam àwọn ẹni tó ti gba Islam yẹn ó mà pé dídí lọ́lọ́ mú kọ́kàn tí wọ́n dì ní tó máa ti gbọ́ nípa Islam wọ́n yẹn nígbàdùn ma tó ọlọ́run tó wá ṣèkẹ́ fún wọn báyìí tó ní kó jọ kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa tó ẹ̀ wàláyé o tó dúpẹ́ fún ọlọ́run tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil'alamina nadhira ìbùkún fọlọ́wọ́n bá wa ọba tó sọ alukur'ani kalẹ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam kó lè bá a jẹ́ olùkìlọ̀ fún gbogbo àgbáńlá yìí alhamdulillah gbogbo àgbáńlá yìí ọkàrí àwọn èèyàn ọkàrí àwọn àlùjànnú èèyàn sì la wa ọlọ́run ànábì sí wa àwa dúpẹ́ fọlọ́ ọlọ́run sì wa lọ́kàn náà ẹjọ́ kọ́ ti kún sí iṣẹ́ tí ànábì wa jẹ ó sì wá lọ́kàn náà tó gbàgbọ́ ọlọ́run kó jẹ́ kó rire náà bá wà kalẹ̀ ọlọ́run tó ní wa ma arsalnaka illa rahmatan lil alamin àwòrán wa ànábì sallallahu alaihi wasallam ẹ̀ àti kó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá yìí ìkẹ́ fún gbogbo àgbáńlá yìí kó jẹ́ yọ jíjẹ́ kí ànábì sallallahu alaihi wasallam ó kárí mùsùlùmí ó tún kárí káfìrì jíjẹ́ ìkẹ́ rẹ̀ ó kárí mùsùlùmí ó kárí káfìrì ẹ wo gbogbo ẹ̀ṣẹ̀ táwọn kèfèrí dá láyé nìsí lóríṣiríṣi ìjà ẹjẹ mọ̀ pé tí ò ti jẹ́ kí parun dé tí ò ti jẹ́ kí wọ́n ti di nǹkan àgbàgbé òun náà ni pé àwọn náà fẹ́ àwọn náà kọ̀ wọ́n bọ́ sábẹ́ péjọ ànábì làwọn náà ṣùgbọ́n ìjọ ànábì sallallahu alaihi wasallam ó pín sọ́nà méjì ìjọ rẹ̀ tó gbọ́ tó gbà tó gbàgbọ́ àwọn mùsùlùmí nù ìjọ rẹ̀ tó gbọ́ tí ó gbàgbọ́ àwọn kèfèrí nù àwọn eléyìí torí pé gbogbo ẹni tó bá ti ń bẹ láyé láti jọ́ tọ́lọ́ ti sànábì lánàbì inú ìjọ ànábì náà lọ bọ́ sí àwọn eléyẹn wọn ò gbàgbọ́ yẹn ntí ò ti jẹ́ pípa àwọn dé wá bá wọn oná nípa àwọn náà bọ́ sábẹ́ péjọ ànábì ni wọn ọlọ́run ló ń lọ ìyà àwọn ẹni tó jìyà nínú ìjọ yìí lára ọlọ́lá fún wọn díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ṣùgbọ́n ẹ̀ní máa ẹ̀ní ẹ̀ní sáláì máa ráwọn àmì wò díẹ̀díẹ̀ àwọn àmì wò ráńpẹ́ ráńpẹ́ bí ilẹ̀ ń mì ń bì ilẹ̀ ń rí lọ́n bàálù já ọkọ̀ ojú orin ó ṣìnà wọn rọ́lura wọn gbogbo orú àwọn kan ìyẹn mélòó kan kú ẹ̀yin náà kẹ̀kẹ́ kan àti ẹ̀ máa ń tọ́fà ìyẹn ẹgbẹ̀rún mélòó kú òkúta ńlá kan jábọ́ látọjú sọ́nà àwọn àmì wò bí ìgbà tó ṣe ẹ̀rún wọn àkà tí ètò ló àkà ìnà àwọn fi ń ṣe àpèjúwe fún yín sọ̀kalẹ̀ ẹ̀ bá gbà lánàá lánàá mẹ́yẹn ni wọ́n kan ní Paris ní France lórí wípé wọ́n fẹ́ dìbò ìbò wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ̀mọ asòfin wọ́n dìbò ti parí wọ́n ti kọ́kọ́ dìbò tó síwájú àwọn ẹni tó fara mọ́ àwọn ló gbégbó orókè wọ́n wá dìbò ẹlẹ́ẹ̀kejì lánàá náà lórí wípé ṣé ẹ fara mọ́ kọ́kọ́ ọmọ afọ́kùnrin obìnrin náà máa sọ̀kọ obìnrin. a'udhu billahi minash shaitani rajim. wọ́n sì dìbò àwọn ọ̀daràn àwọn ẹni tí wọ́n wọlé àwọn tí ń fẹ́ kọ́kùnrin ọmọ sọ̀kọ fọ́kùnrin tọ́ńfẹ́ kóbìnrin wọn máa sọkọ fóbìnrin àwọn ni tí wọ́n wọlé. ẹ wá wò ṣé kí làwọn èèyàn náà bí lùtù ṣe ṣé wọ́kùnrin gun ọkùnrin náà lọ́lọ́wọ́ bá fi àlátà wọn. ẹ̀hẹ́ sọ́ba tó wá pa wọn rùn náà sí ni síbò náà lọ́ba láéláé tó ṣùgbọ́n ọlá táwọn kèfèrí náà ń jẹ wa ma arsalnaka illa rahmatan lil alamin. àrùn wa nabi Muhammad sallallahu alaihi wasallam kó lè bá torí ẹ̀ adúpẹ́ fọlọ́n lórí fọlọ́n tí wàá mùsùlùmí ẹ jẹ́ kí gbogbo wa ká mú ní iṣẹ́ ká sì má ní bàbàrà ìpèpè lọ sí díẹ̀ sìn ọlọ́run ọ̀ràn yẹn lọ́jọ́ lórí gbogbo wa o kì í ṣe sí àwọn kan yàtọ̀ sáwọn kan ẹnìkan wọn á bọ olóńfẹ́ gbọ́ nípa Islam ò ní gbẹ ẹ lọ bá ìmáàmù bíi báyìí ẹ lọ bẹ́ẹ̀ ni báyìí ọwọ́ àwọn ọba tí wọ́n mọ̀ ọ́ kọ́kọ́ sàlàyé fún náà ọwọ́ àni tó bá tún fẹ́ gbá lè fún àlàyé pa lọ tiẹ̀ ọ́ kọ́kọ́ sí náà ẹnìkan lóun fẹ́ gba òun fẹ́ gba Islam tó ìwọ ìwọ kọ́kọ́ sórí rẹ ó ìpè kọ́sọ kẹ́lí ma ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadur rasulullah yóò gba islam lọ́wọ́ rẹ̀ orí ńlá ti ṣẹlẹ̀ sí ọ láyé yóò tún ṣẹlẹ̀ sí ọ lálùkìyàmà kó tó wá mú abá imam ipe ẹ̀yìn ẹ̀ máa ṣàlékún àlàyé fún adúpẹ́ fọlọ́n kó ti gba islam yẹtù kọ́ mọ àrùbọ̀ rí ẹrí ẹ ìkọ́dọ̀ wa náà ní kọ́sá ti wá gbà ẹ yóò wọ́n náà sórí rẹ̀ yóò gba islam yẹn lọ́wọ́ rẹ̀ kọ́ mọ́ àmúbọ̀ ọ́ agbáláyé nípa rẹ̀ torí ẹ wọn mọ aṣọ pé ah, ẹ fowó kó ọjà yìí báyìí iye tẹ ra náà lẹgbà iye tẹ sì lẹgbà náà lẹgbà ẹ parọ́ fún wa kí ló ní káyọ̀ fi ṣe báyìí islam islam islam ló kọ́ aká máa sòdodo islam kọ́ aká máa purọ́ islam kọ́ aká máa yan ọmọlàkejì jẹ ẹ ṣébí islam ti dá ni ẹ bẹ́ẹ̀ ni ẹ tún ṣàlàyé díẹ̀ fún nípa islam wàláhi bẹ́ẹ̀ lómi ò sì gba islam sàmọ́ bàbá yẹn pé jàǹbá náà ni dápá dúdú papọ̀ mọ́ funfun ẹ gbogbo owó ẹ bá ẹ fẹ́ lóyún lọ́lọ́lọ́mẹ́ntì ọ̀la à àwọn ẹni tí bá máa wí bẹ́ẹ̀ wọ́n èso lórí rẹ o kọ́lọ́wọ́n bó sèmi pẹ̀lú yín lólórí rẹ̀ ká rántí nínú iṣẹ́ tọ́lọ́wọ́n bá fi pa wá láṣẹ tá a máa mójútó ní gbogbo ìgbà ó náà ní ká máa sàṣàlátù fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí kọ́lọ́wọ́n kan àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ọlọ́run wa pa wá láṣẹ àwọn àtàjọ mọ̀lẹ́yìn anabi sallallahu كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم لا تدع في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مبتلا إلا عافيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله